أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله اللهم صل وسلم وزد وبارك على نبيك الكريم وعلى آله وصحبه أجمعين عباد الله علموا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي صلى الله عليه وسلم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 واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم عداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين ọpẹ́ ni fún ọlọ́kùnrin ọba wa àfi ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tí ó tún yọ̀ǹda ìṣẹ́kù ẹnìkọ̀ọ̀kan wa lórí ilẹ̀ agbára rẹ̀ ló débẹ̀ òun lọ́ba tí ó ní agbára yìí lọ́dọ̀ ẹni ọba fẹ́ ni ọmọ ń ṣẹ́kù ẹni ọba wù lè gbá sọ́dọ̀ òun òun ló ní wá òun ló lẹ̀mí tá ń lò ọ̀yá wa ní. ẹni ó sì yá àyàn ní nǹkan ìgbà ọba wo ní nǹkan ní gbàǹkẹ́. ẹ̀mí ń bẹ lára wa ọlọ́run yá wa ní ó ti béèrè tàwọn kan ẹgbẹ́ ni ọgbà ni ẹbí ni ará ni wọn ò tó sọ pé kí ó ní nǹkan ọmọ gbàǹkẹ́. nígbà òṣìṣẹ́ tí ó gbà á. wàyí dáadáa kúlà tẹ̀mí màtí láàyò lè fà. gbogbo téèyàn bá máa pè tí ń jẹ́ kádàrá kú òtí kò léèyàn lórí ni. gbogbo téèyàn máa gún nítorí ogún ogún lágùn mú ní ogún lágùn jẹ ní ogún lágùn wẹ̀ ní tá a wá ń júwe rẹ̀ pé ń lámarí lò ṣé e gbádùn kìí ṣe ti kú ni. tọ́ba jẹ́ ti kú apá nkankan ọ̀ka ó dára lómi tí ó gba ògùn náà lámarí sí lò ṣé e gbádùn nígbà tí ọ̀jẹ̀ má ti kú ẹ̀bá ń lò ó fẹ́ni tí kádàrá kú bá ti kò lórí ẹ̀ ká ṣiṣẹ́ lára ọba tó ní gbogbo ohun tá a ń lò tá a ń jẹ tá a ń mu kọ́ máa bá wa lára mu ètè ìdásìkò ni o kò síbi ọlọ́run ò ti lè mú yàn tó bá fẹ́ béèrè ẹ̀mí ẹ̀ lọ́wọ́ wa kò síbi tí ò lè gbàgbá ọlọ́run a dúpẹ́ fún ọ èyí tá à ń dúpẹ́ sí náà nípa òun á lè lo ohun tó fún wa sójú ọ̀nà ẹ̀ òun lọ́pẹ́ ta ní ntọ́lọ́nkú fẹ́lòmíì náà ní fi òun ní nkọ ń sọrọ yìí sọ̀rọ̀ ẹ̀ títún fi ń takò ọ̀rọ̀ ọlọ́run àlàáfíà náà ló débẹ̀ sẹ́ńjọ́ ọ̀gbánù ni wọ́n máa takò ọba tó wá kẹwàá pẹ̀lú tó ṣe fún wa tó ní lè máa fi sìn fún ọ àìní ọmọ fún wa bá a ti wá ọ̀gá jù bá a ṣe ń sìn ọ́ yìí lọ lọ. wọ́n bá a ṣe lágbára láti ṣe tẹ́wọ́ gbà á lẹ́sìn fún wa ọlọ́run. gbogbo tó bá tún wá kù tá a ṣe tá a fi yíyọnú ẹ ṣe fún wa ọlọ́run. ọlá ọ̀pọ̀ tó ti lọ lọ́lọ́run ti bá wa sọ̀rọ̀ o. sọ̀rọ̀ pé ọlọ́run ní faman zuhziya anin nar wa udkhila aljanna faqad faz wa mal hayatu dunya illa mata'ul ghurur ọlọ́run ní gbogbo ẹni tẹ́mi ọlọ́run bá kẹ́ zuhziya anin tí mo ta kété rẹ̀ kúrò níbi náà tí ǹjẹ́ yà á kọ́ra débi tí ọ wọ̀ ọ́. ọlọ́run ní tó kù fúru ẹni bẹ́ẹ̀ ni wà údìkìlà jẹ̀nà tí mo tún wá fi àlì jẹ̀nà ni ó ọlọ́run ló ti fà ọmọ o ọlọ́run ló jèrè ọlọ́run tó wá mọ́ wọn o wá mọ́ wọn tí ó jèrè láyé nìyí tí wọ́n tún jèrè o gbogbo tá à ń wá kiri fà tí o. ọlọ́run láyé tá a wá lé yẹn ká mọ̀ pé fámọ́lẹ̀ ayé àtúndúnìyà ilẹ̀ àmọ́tà àwọn ìgboro ọlọ́run tẹ́mi àtẹ̀yìn sáré tẹ̀lé lẹ́yìn mọ̀tà àwọn ọlọ́run ní ìgbádùn tẹ̀jẹ́ ní ìgbádùn tẹ̀jẹ́ ní téèyàn gbá ní ìtún lẹ́nu ìgbádùn tẹ̀jẹ́ ní òsì ti ń bẹ ẹ̀tàn ni ìdí jẹ́gẹ́ ògidì ni tí wọ́n fún yẹn tí wọ́n gbà mọ́. ṣùgbọ́n tá a fọ́mọ èèyàn tá a tún gbà lọ́ ẹ̀ ó lè má ti kú tábì gbà á. tí ó tún máa lò míì ìdàkejì ti ń lò tí ń kó bá ń bi tọ́lọ́hún. bẹ́ẹ̀ lẹ́nu bí tó sì dẹ́mbẹ̀ náà ni ìtí ń jẹ́ yege èèyàn máa lé kò lè rópin ẹ̀ ẹ̀. èèyàn ọba rópin ẹni ibi bàbá tó rù wá tó dàgbàdé ẹwọjọ ti ti ń darí wá bọ̀ tó sì yọ ọ̀rọ̀ ra padà mọ́sáàsì ọ̀rọ̀ ara ọmọ bàtà ṣùgbọ́n jẹ́ pé ọlọ́run mo déwájú ẹ òfin tó jábọ̀ lọ́hùn wá forí ní ọmọ òtún máa abẹ́kejì ni ẹ̀kejì ekeji àbí á wọ́n tún dára ẹ̀kejì bọ̀ lọ́rùn bọ̀ báyìí ọba tiẹ̀ yẹ̀ tán ni èyí tó lu rẹ̀ rí o torí lẹ́nu jọ́ mẹ́ta yóò tó kéyìn ó pé ó tó gẹ́ ẹni ẹ̀ dùrú ti fẹ́ ránṣọ kú ẹ lẹ̀ kọ́lọ́wọ́ tó pé

irú owó tí ń gbà ní ìsìn tó bá kú òun náà ni wọ́n gbà tí èkú. àbẹ́sẹ̀ tó ń ní wọ́n ṣẹ̀ṣẹ̀ tó ń dọ́gbọ́n eléyìí lẹ́yìn sí ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ kèé tó bẹ́ẹ̀. àwọn anirú tí ń gbà náà kọ́ bá fipò ó lẹ̀ iná ni nàìjíríà máa san fún tí èkú. ọ̀sẹ̀ ní kí á ló kù táyọ̀ ọ̀bá máa san báyọ̀ ọ̀bá máa san yàn nítorí ṣe tí wọn ò tí ì yàn ọ́. ìtòhùn ṣe tó ọlọ́run èkì ọ̀ká àbọ̀ ìtòsòrò ó ṣe láyé níwájú ọlọ́run ìdarí bóò ló ṣe darí ẹ̀ darí ẹ̀ tọ́lọ́run èkì ọ̀ká àbọ̀ bẹ́ẹ̀ bá wá bá díẹ̀ lọ bẹ́ẹ̀ kà ó ní padà alẹ́ ọmọ sí lọ. ọlọ́run lẹ́ni abala fóun bíi na wà ó di ìlànà ìjànà tààna wà ọmọ jèrè o tuntun illa mata olùkóró lọ́ọ̀ ní ẹ̀tàn ní ìgbádùn ẹ̀tàn ó láyé tá o à ń lé rúmùtà jàdá làfáàwí onímọ̀ ìyàdùn mùjàdá òhù wọ́n sì yá fákìrì fìfẹ́rà wọ́n sàrà o rúmútàjàdá ọwáyé orí olé ayé ọba ọlọ́kọ́ kẹ́ àfa wa lálùkíyàmà anamọ tún délẹ̀ báwọn ní rúmútàjàdá ọwáyé orí olé ayé ọba mọ ìyàdúùmù jàdá wò ọgbọ́n tó èèyàn rí bẹ́ẹ̀ ọlọ títí ọlọ títí bó lọ ọba kú ọ waziyanu fakiri fakiri fi sara wasarawu njẹ ọtálákà bá kú tí ò ori kamù kọ tó lówó kú ẹgbẹ́ ẹ sínú sàárè ẹ wá lọ yí eegun àwọn méjèèjì wá fi tira wọn ẹ gbére yàtọ̀ ẹ lè mọ nígbà tá a ti kú láàrọ̀ mọ̀ pé eléyìí rí nǹkan jẹ eléyìí ò tí ì rí nǹkan jẹ bá a bá ti kú tán bákan náà lè gun wa ó lè mọ eegun olówó yàtọ̀ fún tó lọ sí i. ọ̀yàtọ̀ sáyọ̀ láwà máa léka ọ̀dọ́wọ́ wá o ti á máa jù ní ìsín ìsáàfin ní wọ̀nà ọlọ́run ká máa sáré ẹ o ire ni fún á ọlọ́run bàbá ni kádàrá tútù àmọ́ máa dìjẹ́ náà ọlọ́run mọ́sálá ètò àmọ́ láti tóbi ọlọ́run àwọn anisẹ́tà sá fún máa ṣe òun là ń mẹ́nu bà díẹ̀díẹ̀ láwọn kútùbà tó ti kọjá àti sọ ìmọ̀ ọlọ́run lọ́kan ṣoṣo òun lọ gá ẹrù tá a dì láfẹ́rẹ́ àlìjàn náà wọ̀ tí ìmọ̀ ọlọ́run lọ́kàn èèyàn bá ti mẹ́hẹ́ tí nǹkan ṣe nǹkan sàlìjàn náà èèyàn èèyàn ń dágbére fàlìjàn náà nù mọ̀nà ọlọ́kàn yìí ni ẹ jẹ́ kó jọba inú ọkàn wa o àmọ́ ọlọ́kàn nínú gbogbo ohun tí ń ṣe gbogbo ohun tó bá fi ṣíá onìkan lápò fi ṣíá ọ̀dọ̀ náà láti tún sá lọ òun náà ní máa ń ṣèyàn tí tún gbá yàn ọlọ́ni kò séyàn tá gbára méjèèjì bẹ lọ́dọ̀ ẹ̀ jọ lọ́n lọ a ó tún máa ń ṣe ni tá a tún máa dúpẹ́ tá a sì mọ̀ pé òun náà ní ṣe kí ni oníṣíá ọ̀dọ̀ ẹ̀ náà láti wá sá lọ pé kó tún gbà wá òun kan náà ni o ìgbàgbọ́ ọ̀dọ̀wọ́ wa. ká má jọ ọ mẹ́hẹ kí nǹkan kan má gbàgbọ́ wa torí tó bá ti ṣe ìnà ọlọ́ni o wákàtí márùn-ún àkì nínú ojúbà tó kọjá àkíyèsí dáadáa ọlọ́ni wákàlábà mi ń bá àdìhìn àwọn tí wọ́n ṣáájú wọ́n yẹ fi hàn ráre ṣùgbọ́n gbà fún tán kàláfà mi ń bá àdìhìn mú kálí fún àwọn kan rólé lẹ́yìn wọn. wọn ọ̀rá wọn ò rí àró léere lọ́mọ sọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ máa ti sin wẹ́ẹ̀dẹ́ wò ọmọ àtọ́jú ẹ wò bí ẹ̀yìn ó ṣe rí máa yẹ̀ wò inú ó rò lé ẹ padà ní ọba kú láyé níṣẹ́ láti jọ ṣiṣẹ́ láti ṣiṣẹ́ o kò pòwó eré òun kírun ìyàwó ẹ̀ tún mí lọ ṣọ́ọ̀ṣì kò pòwó pẹ́yìn ọ̀dà. òwe tí ń pa fún ọ ni pé wọ́n tó má sọ lé ẹ̀ nílé àtẹ́wọ́ ọ̀bá sí mọ́ ṣèṣì ni. n ti sọ fún ọ tòbí ọmọ ọmọ ẹ lọ ó ń yíwọ́ lọ fún bàbá náà nù. àkẹ́tẹ̀ kúkú lẹ́lẹ́lẹ́ kọ́mọ́ lè dé rí ọba káwọn tí jọ ń lọ yọ ya tíyàwó èèyàn ibi ó sì ti fẹ́ẹ̀lì wá ó níbi àìmọ́ ti ń jẹ ebe ó ti wá nù ti ti mu ibẹ̀ ti fẹ́ẹ̀lì kò ó lè pé mo nílò kọ̀rọ̀rùn wọ́tẹ́ rẹ̀ wò yọjọ ọmọ ó lè wí ó ti kú ọ lẹ́fà sẹ́nu ó kú ọ lẹ́fà sẹ́nu ngbọ́ òtòsí kankan tó kú ṣe bẹ́ẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ ọkọ ti fẹ́ẹ̀lì nu tílé rẹ̀ ti dilé àtẹ́wọ́ tó ti dilé omi omi ìyà tẹ̀ ń pè lómi ìyè ibẹ̀ ló ti dá. ọlọ́ọ̀ni alábàámi ìbáàdì ìmọ̀ kálífù àwọn kan rólé lẹ́yìn àwọn kan nígbà kú tán àwọn tó jẹ́ wípé alifuna àádọ́rùn sọ̀láàtà wọ́n máa ń fi irun ráre ni pé kàrún kún wọ́n máa ń fi ráre. wọ́tàbàwù ṣáhàwá adùn ayé nìkan ni ẹ máa ń sáré ẹ̀ kí lọ́lọ́wọ́ àfipárí ẹ̀ ọlọ́run ní fàṣáwò fàyàlẹ̀ káwọn náà lọ́gàá ìyá ọlọ́run nílò abákọ́yídé iná iná iná iná tí máa ń jó ní káyà ọlọ́run ní láàkó wọn sí. ìbùdó akéèsí rún nínú tí mú yàn wọn ná ọlọ́run òní kírun ọ̀dà tó máa yàn lọ. ọ̀bọ máa yàn lọ ọmọ kì bó ṣe yẹ ẹ rántí àdìsí ta kéńjẹjọ ọ pàtàkì kámọ̀rún kí bọ́lọ́n ṣe ní á òní ó gbé àwàlìjá nínú ẹ̀ ká máa fọkàn bá lọ àwọn tí wọ́n béèrè lọ́wọ́ wa sáfìrà àlìjáná wọ̀ ní khawfun minallah ìpayà ọlọ́run ó tóbi láyé mi àtẹ̀yìn ìpayà ọlọ́run máa ń ṣe é lò tá a bá jọ wà báyìí ìpayà ọlọ́run a máa ṣe é lò tá a bá jọ wà báyìí a máa fira wa náà hàn bí olùbẹ̀rù kíni olùbẹ̀rù ọlọ́run ṣùgbọ́n jẹ́ tí wọ́n fẹ́ mèmí àtẹ̀yìn lóru bẹ̀rù ọlọ́run ìjọba pèmí àtẹ̀yìn nìkan kú ẹ̀fẹ̀ tí ò síyàn má tàwa lè pé ní àkàfùlà èso òjìnà tíá yọọ máa bẹjú wá yọọ máa súnmọ́ a ṣùgbọ́n ń tó bá wá kú wá kú tàwa fi bẹ̀rù ọlọ́run gbé tàfi gbé. nígbà ńlẹ lẹ̀kùn sí fún adíẹ díẹ̀ wọ́n wọn bàbá fi gbé tá a rọlù ẹnì kó kúríà Wọ́n ń tìǹà àlìjẹnà wà wàá bọ nù tá a máa fi ìpáyọ Ọlọ́run gbé gbogbo tá a ń bá lọ lẹ́nu sẹ́ni inú inú rìn inú ṣe ọmọ hàn yóò tún fáwùjọ àwùjọ náà ó wa. ọlọ́run ti parí ẹ̀ pé wálímánì káfà máa kọ́ ọmọ rọ́bì wálímánì káfà máa kọ́ ọmọ rọ́bì yìí jánnátánì fábí ayé ààlà ìrọ́bí kò máa túkà dìbà. ọlọ́run ní gbogbo ẹ̀dá káfà máa kọ́ ọmọ rọ́bì yìí gbogbo sẹ́ẹ̀ tí bá ń ṣe ó fi ń páyà àjọ tí ó dùn wájú ọba rẹ̀. ọlọ́ni gbogbo ẹni ọba lè máa fi sẹ́ ìwẹ́ ọ̀rọ̀ ẹ̀ ìrìn ẹ̀ tí fi ń páyà àjọ tí yóò dùn wájú ọlọ́run tí wọ́n máa fi léèrè bó ṣe jù. wọ́n lè máa fi payọ ọlọ́run jánà ta ni ọlọ́run láti jánà méjì ti dúró fún. ọwọ́ ayé aláàyè rọ́bì kò máa ọba yín sẹ́yìn méjèèjì ń pè rọ̀ èwo lẹ ń pè irọ́ mbẹ́ ìbẹ̀rù ọlọ́run ìrìnsẹ́ tí èèyàn fi rálì jẹ́ náà wọ̀ ni o aṣáájú ẹ̀dá anábì wa Muhammad onímọ̀ọ́ni káfà àdìlájà gbogbo ẹni bá lè bẹ̀rù ọlọ́run àdìlájà yóò rí ilé wọ̀ ilé wo àlìjánná ni lẹ́yìn bá lè bẹ̀rù ọlọ́run àdìlájà yóò rí ilé wọ̀ o wàmánì àdìlájà bàlágà. bọ́lọ́run bá ti pé èèyàn orílẹ̀-èwọ̀ òde òun tẹ ọwọ́ ẹgbà òun tẹ tọ̀hún wá òpin ó ti parí màánà mi gbà tí ó wà parí ẹ oní àlá oníkẹ́mi àtẹ̀yìn ọtẹ́ ti gbọ́ iná sílẹ̀ àtàlọ́ọ̀hì gàlíyà. dúkìá tọ́lọ́hún kó jọ tó fẹ́ tà o ọlọ́run náà lọ́jà agbìyànjú a lọ ṣiṣẹ́ ta ìlówó lọ táàfìrí ntọ́lọ́ fẹ́ tà fún wa táàfìrí ra o kí a fẹ́ tà nábì ní ala inna sil'ata Allahi al-janna ntọ́lọ́ ń gbé kalẹ̀ tó fẹ́ tà fún wa òun là al-janna a fi bẹ̀rù ọlọ́run á ìpayọ̀ ọlọ́run sàmà pé sàrè pé owó tó ga òun lọ fẹ́ ká mú wa ká tó lè ra al oníbẹ̀rù ẹ̀ tó sì lẹ́nu torí gbogbo tí ó máa kọ sí yàn yóò máa tìbẹ̀rù ọlọ́run jìnnà inú sẹ̀mí ayé yàn pápá lásìkò tá a wà yìí ayé ti bẹ̀rù ọlọ́run lẹ́nu jẹ́ mẹ́ta ìṣẹ̀lẹ̀